قال أبو جعفر الطحاوي نقول في توحيد الله معتقدين بتوفيق الله إن الله واحد لا شريك له ولا شيء مثله ولا شيء يعجزه ولا إله غيره قديم بلا ابتداء دائم بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام حي لا يموت قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا مؤنة مميت بلا مخافة باعث بلا مشقة ما زال بصفته قديما قبل خلقه لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفته وكما كان بصفاته أزليا كذلك لا يزال عليها أبديا ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري له معنى ربوبية ولا مربوب ومعنى الخالق ولا مخلوق وكما أنه محيي الموتى بعدما أحيا استحق هذا الاسم قبل إحيائهم كذلك استحق اسم الخالق قبل إنشائهم ذلك بأنه على كل شيء قدير وكل شيء إليه فقير وكل أمر عليه يسير لا يحتاج إلى شيء ليس كمثله شيء وهو السميع البصير خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخف عليه شيء قبل أن يخلقهم وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويدل من يشاء ويخذل ويبتلي عدلا الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته نعم أذكر سيد الله سبحانه وتعالى الله باتي أتيان داتوا أبتي تسواجي لوري على ترى إيه؟ أفا أبو جعفر الطحاوي عليه رحمة الله وعلى جميع العلماء الربانيين رحمة الله بكنا أترى طلب ويكات جفاء النبي صلى الله عليه وسلم الانتظار ما توفي اسمه توفي نسوه ولا صلاة يسمى يكي يكي òṣìṣẹ́ wípé kò sí nǹkan kan tó dàrú nínú àlámọ̀rí ẹ̀sìn wa àfẹ́yí téèyàn bá ti ní ẹ̀kọ́ tó kún nípa rẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó bá ní sàdé pẹ̀lú kí àti ìfọ̀n ànábì náà àtàwọn aráalé àti àwọn sọ̀hábà rẹ̀ ti gbẹ̀rẹ̀ tí máa ń tọ́ ìlànà níbi sallallahu alaihi wa sallam tí ó fi dẹ́gbẹ́ tó jẹ́ pé la yanfa'u al-mal wa banun illa man ata Allaha bi qalbin lórí àwọn àlámàrí kọ̀ọ̀kan lè tí yóò mọ̀ṣẹ̀lẹ̀ láwọ̀ gbogbo ibi tí a bá wà àbí láwọ̀ ìṣẹ̀ta bá wà àbí láwọ̀ agan fúnra wa láwà nìkan. ó jẹ́ pé ọ̀rọ̀ àkídà gẹ́gẹ́ bí mo sọ kò sẹ́ni kankan tí àlámàrí àkídà tí ó kàn èèyàn dẹ̀kí mọ̀ ẹ́ tán ìgbà téèyàn ń kà téèyàn ń kọ téèyàn ń sọ yóò tún mọ̀ èèyàn sí mẹ́rin àbẹ̀rún ọba tó sọ fún wa wípé ìgbàgbọ́ yóò mọ̀ lékún ẹgbẹ́ náà àkídà lọ́sọ̀nà jẹ̀máà ní wípé al-imanu yazidu wa yanqus so ìgbàgbọ́ àmọ́ ilé ẹ̀rẹ́ bó jẹ́ pé ìgbàgbọ́ àmọ́ dínkù náà àbí ọlọ́run kó jọ kó ṣe ìgbàgbọ́ wa ní nǹkan tí yóò mọ̀lẹ́ gbogbo ọba. fáyé níjàjọ ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá sọ fún wa wípé ọlọ́run bá hayyun la yamut qayyumun la yanam khaliqun bila haja raziqun bila mu'na mumitun bila makhafa ba'ithun bila mashaqqa. ọlọ́run subhanahu wa ta'ala mọ́ mọ̀mẹ́tún bìlà màkọ́fà pípààyàn yìí yóò pààyàn láyè sí pé ìbẹ̀rù kẹ̀kẹ́ wà fún lórí pé nígbà tí mo wá pátá báyìí táwọn èèyàn bá sọ pé àwọn ògbà ńkọ́ ni ló fà á tó fi jẹ́ pé ẹ̀rí pé tí ò bá kí n ṣe àlùsọ nà wà jẹ̀mọ́ alámọ̀dé wọn máa ń burú gan tó jẹ́ pé nínú làákàrè gan ẹni tó bá ní làákàrè dáadáa gan tí ákìlò rẹ bá sì wà tó lálàáfíà tó sì wà lórí fítírà tó lọ́wọ́ bá fàtọ́rọ̀ ọmọnìyàn lé lérí tó ní bídíà bá sọ̀rọ̀ nígbà míì gan làákàrè lásán lè fún nírọ́dù ẹni pé ọ̀nà táwọn sufi ìtàn táwọn sufi máa ń tí àwọn sufi máa ń sọ ẹni pé ọ̀nà tí àfa ìsọ yìí ó fún ní rọ́dù wípé ẹnìkan bẹ wòlíì ọlọ́run ọba ni pàtó wá jẹ́ wòlíì ọlọ́run ọba ó wá ní mùrídì kan mùrídì yẹn rèé ó fi ẹ̀mí tó ẹ̀mí òṣèlú ló fi sin àwọn wòlíì ọlọ́run ọba yìí ọmọ kan náà ni mùrídì wá bí ikú wá pa ọmọ yẹn nígbà tí ikú wá pa tán ó wá ní ṣéwù wa ń retí pé àwọn fẹ́ẹ́ rí bí a ní jókòó bí a ti wà fífà tàbí èwo náà tó máa ń ṣe àfa wa ń retí pé òun fẹ́ẹ́ rí òun ò rí òun fẹ́ẹ́ rí òun ò rí ó wá ní kò ń lọ bẹ mùrídìí òun wò nílé pàtó wá délé ó bá mùrídìí lórí ẹkún èwo ló fẹ́ kó ìwọ́n tó ń fẹ́ gbogbo ẹ̀mí tẹ̀lé wa lọ́ni àà ọmọ nǹkan tó so tí Allah subhanahu wa ta'ala tó gbóhun iná ní kú tó gbẹ̀mí ẹ̀ wọ́n ní ṣèwà bèrè rẹ pé ikú gbẹ̀mí ta ni olóògbẹ̀mí ọ̀hún ta ọ̀nà gbológbà tó kò tí ì pẹ́ tó lọ́nà ó ti ṣe díẹ̀ lọ́nà àmọ́wọ̀rí yóò dẹ́mi padà wọ́n ní ṣèwà ń wá káàkiri gbogbo orílẹ̀ ayé ṣé ò rí ikú mẹ́ láti débi ọ̀tẹ̀ wá ti débi ọ̀tẹ̀ ti sunkún pé èèyàn kú yóò lọ bìká wọ́n ní ọ̀gá ó ti lọ ó ti pẹ́ dà ọlọ́wọ́ rí yẹ káàkiri wà tó wá sí òrí ọlọ́dà ó ti parí iṣẹ́ lórí yẹ ó ti gbápò ẹ̀mí lọ sẹ́mẹ̀ wọ́n ṣe padà àwọn olè dé sánmà náà gbàtílé ṣé òde sánmà àkọ́kọ́ ó gbèrè kí mẹ́lákùn mọ́tò dà ikú náà ó sọ ẹ̀kọ́ dáńbí ní ìsìn ni ó ti gun sánmà kejì lọ ó tún tẹ̀lé ó ti sánmà kejì náà ó ti kúrò ó tún tẹ̀lé ó ti dé sánmà ẹlẹ́kejì ṣé òun lé mẹ́lákùn mọ́tò lọ òwò àtún ó dé sánmà kejì náà kò tún bá nínú tẹ̀tẹ̀ sọ ni o. gbàtọ́ adéṣọ́ kẹjọ náà ìgbẹ́ lákùnrin náà ó ti lọ ó àwọn ẹ̀mí tó pa ọ̀nà òjẹ́ ṣe bẹ́ẹ̀ ti kó ó ti ta keje nu ń lékú lọ òun lè lọ sí òun lè lọ sí lọ. ilé nínú la kámẹ́tì mẹ́rin wa nígbà tí táìmù gbà máa débẹ̀ sí ikú sọ̀mìtì àwọn ẹ̀mí tó pa lórílẹ̀ ayé ó ń da fọ́lọ̀ gẹ́gẹ́ bọ́mọ kí skul ṣe máa ń dàsà mẹ́fì jọ fún olùkọ́ lọ́wọ́. ìníṣẹ́ ìwà débẹ̀ bíṣọ̀ ṣe wá débẹ̀ lẹ́nu wọn náà ni o wọn náà wọn bèrè pé ta ló ta ló ta ló ta ló bí kéèyàn jáwé ta ló wọlé ọjà ìbá tiẹ̀ wọn náà ikú ẹ̀mí tó ẹ̀mí mo wá ẹ̀mí tó gbà ẹ̀mí lágbájá tó gbà mo wá gbà aládùúgbò báyìí wọ́n ní kú bá ní à ó ti kó ogun ẹ̀mí ńlẹ̀ òun tó làwọn ń dẹ̀mí jẹ́ ó sì gbà pò àpò ẹ̀mí dání. gbangbẹ́mi ọmọ mùrídìí mi tó gbà tí mo bá wá sọ́dọ̀ bẹ́ẹ̀ tèmi mo ti gẹ̀mí tẹ̀ mo fẹ́ sọ mí gẹ̀mí fọ́lọ́run ọ̀nà ìsájọ́ ń fa mọ́ra wọn lọ bọ́lákùnrin mọ́ta fi ṣe o ìgbà sínú bí ṣe o pé a ah, irú kàtìkàtì wo rèé àfi pa lọ́jà pọ̀ ẹ̀mí gbà bó ṣe dá bó ṣe dá gbogbo ẹ̀mí lẹ́nu lọ́kàlùkù bá ń jìde nù sàárè tó wà torí ọmọ mòrídìí ṣe ọ̀kà jẹ́mọ́ àgbà ìtàn bó ṣe sọ yẹn nísìn káwọn ti rẹ́ rì wọ́n lọ wọn sọ wọ́n lẹ́nu wọn lọ́rùn ni o wọ́n lọ wọn sọ pé mọ̀lẹ́kùn mọ́jọ oṣù kó bá wa kó o ti fún lẹ́mí kan mo bá wé ti gbogbo ẹ̀mí tó ṣe lónìí jẹ́mọ́ àwọn ò dẹ̀ sọ ìtàn yín lóde àwọn ò sì pariwo wọ́n fẹ́ ṣe ìkírọ́mù sheikh wọ́n fẹ́ pọ́ sheikh lé wọ́n sì ń yẹpẹrẹ ọlọ́run wa àbẹ́rẹ́ pé yẹpẹrẹ ni wọ́n fẹ́ ṣe àpọ́nlé fún sheikh wọn wọ́n sì ń ṣe kíni o wọ́n dẹ̀ ń fi yẹpẹrẹ kan họ́ọ̀lì kò sọ̀rọ̀ wá sọ̀rọ̀ àwọn. mo mí tún bí lámà kọ́ àfà àwọn sọ pé nínú àkídà sọ̀rọ̀ ọ̀dẹ̀ máa ní pé o gbúdọ̀ gbà pé ọlọ́run ọba ti ń pààyàn tí o sì bẹ̀rù pé o sì pa ni. nísìnyí ọwọ́ kẹ́límẹ̀ yìí lásán ó da gbogbo nǹkan tẹ̀ sọ ẹ̀ nù ọlọ́run ọba ti wá o mọ̀mí tó ń ọba tó yẹ pé ó lè pààyàn kò sí bẹ́ẹ̀rù kẹ̀kẹ́ ní ọ̀dọ̀ rẹ̀ ni ló fi jẹ́ pé pípààyàn tàlá subhanahu wa ta'ala pípààyàn tí ò ṣe gbé lọ kóòtù ẹni pé àwọn Yorùbá nínú ọ̀rọ̀ tiwọn wọ́n ní ọlọ́run ọba dán ọlẹ́jọ́ ọlọ́run àfi pípààyàn tàlá subhanahu wa ta'ala pípààyàn tí ò ṣe sọ pé ó bákan náà bá ìfún bí láàmú ṣọkọ gbàtú ń pààyàn yìí tí ò nílá tí ò ní bẹ̀rù fún gbígbé èèyàn dìde náà ọlọ́run bá subhanahu wa ta'ala kò sí nǹkan tó nílá mẹ́ àṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní pẹ̀lẹ́ náà mazala bisifatihi qadiman qabla khalqihi tàfẹ́ bẹ̀rẹ̀ àfọwọ́ ni ọlọ́run bá subhanahu wa ta'ala yìí ọlọ́run bá subhanahu wa ta'ala kò yẹ kó gbò pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ láti àtìpìlẹ̀ kọ́ṣe síwájú kó tó máa dá gbogbo nǹkan tí ń dá yẹn ni pé ó ti wà pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ azalan ó ti wà pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ láti àpìlẹ̀ kọ́ṣe lam yazdad bi kawnihim shay'an subhanallah bíbí ọlọ́run subhanahu wa ta'ala àti pípé pípé orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ subhanahu wa ta'ala àfáà dídá àwọn èèyàn tó padà dá àwọn èèyàn yìí kò lé ọlọ́run ọba kó ní nǹkan nípa bíbẹ wọn ó ní lámìyẹkùn kọ́bùlà hum lè ṣe fàṣẹ ká sọ pé à ṣebí nígbà tí ẹ tá a dáyé tán tí kálukú láwọn èèyàn ń ṣe ájì lẹ́ni tí ó kírun kírun lẹ́ni tí ó lẹ́fìlà lẹ́ni lẹ́fìlà ó di pọ́lọ́run ọba náà lè kúrò láti kíní kan ló fi lè wá sí sọ́mọ ayé nígbà tó bá di sọ́tò láyé làákìr ló sọ́nà àdìsàbí lam yazdad bi kawnihim shay'an bíbẹ̀ wa kò lé nǹkan kún nínú bíbẹ̀ ọlọ́run ba tọ́wọ́ jẹ́ káwọn sọ pé lam yakun qablahum min sifati káwọn sọ pé tọ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀gbà tó wá di pé nǹkan báyìí ṣẹlẹ̀ ìlọ́lọ́run wa ta lórí wa ní ìtìsọ́ọ̀fù pẹ̀lú ìròyìn kí ló fàtà láti sọ bẹ́ẹ̀ ní ẹnna jẹ̀mí àsìfáàtì subhanahu wa ta'ala gbogbo ìròyìn ọlọ́run pátá fi kamal ìròyìn kípé ni wàdídùn kàmẹ́lì màdá ìdákejì kí nǹkan ó sì pé ni àdínkù tó bá jẹ́ pé kò gbàròyìn pẹ̀lú ìròyìn yẹn ṣáájú kí nǹkan kan tó ṣẹlẹ̀ adápẹ́ nígbà tí ò tí ì ròyìn náà sùn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ń pè yẹn ní dókítọ̀ àbí prof kó tó di prof yẹn kò kọ́kọ́ jẹ́ prof àbí wàyẹ ó ṣe ń kọ jáàmù jáàmù ń jamẹ́lẹ̀ ó ṣe gbogbo ẹ̀ kí ní gbẹ̀ngàn kẹsà kí ní yẹ ó tún pa ó tún paasi ìgbà míì pósí ṣe mi tún já ó sì àtúnmí tún já kó tún já àwọn òtún fúlàní níṣà ó tún wọlé gbogbo ẹ̀ táìmù ìgbà yẹn nexus ń bẹ pẹ̀lú rẹ̀. so ìgbà tó wá di kó di prọ́fù yẹn náà so nexus sì wà pẹ̀lú ẹ̀ náà o ṣùgbọ́n ní jáníbù ta kàbí sọ̀sọ́ ni o gbogbo ló ń tó gba professorship lé test ẹ̀ náà ẹ̀ tó tó wọ́n tẹ̀kọ̀jẹ́ pé ń dánilú ẹ̀sìn ni àti ló tètè tu àmọye prof tó jẹ́ pé prof arabic and islamic náà ni àti islamic studies àwọn nǹkan táwọn ránṣọ yìí kò yé tó ó kàn jẹ́ prof náà wọ́n sábà lọ́wọ́ hasalam. bàbá tó nígbà tí ọlọ́run subhanahu wa ta'ala tá sọ pé ìròyìn ẹ̀ pípé ni ká sọ pé ọlọ́run bò níròyìn yẹn láwọn àsìkò kan àbùkù ni ó jẹ́ fọlọ́run ló sọ pé lam yazdad bi kawnihim shay'an lam yakun qablahum min sifatihi ọwọ́ ni wa kama kana bi sifatihi azaliyan kadhalika la yazalu alayha abadiyan. àfààní kẹ́lẹ́ bó ti wá jẹ́ pé ọlọ́ba subhanahu wa ta'ala ti fúnlẹ̀ nínú gbàgbọ́ wa pé gbogbo tó bá ti pè ní ìròyìn ọlọ́run ọba ó ti wà pẹ̀lú ọlọ́run láì ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa wà pẹ̀lú ọlọ́run gbére mẹ́rin mọ́ àpẹẹrẹ ọlọ́run bá nígbèrè àwọn àdó dẹ̀ wípé bàtọ́ sọ wípé ọlọ́run bá subhanahu wa gbogbo òròyìn ẹ̀ ó ti wà pẹ̀lú ẹ̀ azaliyan ma'ahu lam yazal alayhi abadiyan ọlọ́run bá sọ yóò mú wà àwọn òròyìn gbére àmọ́ wọ́n rí bàbá hadith àmọ́ náà ya bọ́lá tó bá yẹn dúró àdìsí àbí ọ̀rẹ́ra tó wà ní sọ̀yìn hayin àdìsí ntọ̀wíl àti sọ́ọ̀fì bábí ṣàfáà nígbà tí ń sọ fíẹ́sì àmọ́ òṣèdè àti bí ànábì òtítì pẹ̀ sallallahu alaihi wa sallam ipò kí sọ́rọ̀ ma ni yóò sì pẹ́ wa ní ìsìpẹ́ tákùnrin ṣàfá àtọ̀lọ̀ ọ̀dùnà tó tóbi jù. àwọn yẹ́lọ́mọ bá wọn ànábì ọlọ́mọba ọ̀yà àtúnà Adam ọlọ́ba Adam anta abul bashar ìwọ ni bàbá gbogbo bàbá gbogbo èèyàn kọ́lọ́kọ́kọ́ lọ́hùn bí yẹ́nì ọwọ́ ọlọ́wọ́ bá gẹ́gẹ́ fúnra rẹ̀ inú fi dán wọ́n lọ bá abiola ọba subhanahu wa ta'ala lónìí kòtòrò àìsàmà náà ló fìyà lìyàwó ó ti rí ní táwọn wà lórí ẹ̀ lónìí nínú wàhálà bá ní biola ọba kó wá dájọ́ kí ládàá mọ̀ sọ. yóò máa ní nafsi nafsi inna rabbi aṣáájú bìlà àríyá inna rabbi gọ́ọ̀dì bẹ̀lì yẹ̀wò gọ́ọ̀dì bẹ̀lì lámìyẹ́ gọ́ọ̀dì kọ́bìlà mìfìláwò kọ́bìlà walam yaghdab ba'dahu mislahu ó gbà farabalẹ̀ o adamu sọ pé ìyìn lè déwájú ọlọ́run ọba torí pé ọlọ́run ọba mi ó ń bínú kan lọ́wọ́ lénìí kò tí ì bírú inú yẹn rí kò sì ní tún bírú irú yẹn mọ́ àwọn sì sọ yí pé kàmẹ́kẹ́ rẹ̀bì sí fati yìí azaliya kàdálíkà láyà zálù àléyà àbàdéyà. bọ́lá ń fẹ́ yẹn jẹ́lé ṣé yẹn kọ́kọ́ yá àbí. ọla sọ yí pé bá ń bínú tó fi ròyìn ọba yìí ìròyìn ibi ọlọ́run àmà bínú kẹ́mi sẹ́ pé àmà rẹ́rìn kẹ́mi ya pé àmà yẹ́fọ̀rọ̀ àmà yọnu káàkiri inú ọlọ́run àmà dùn subhanahu wa ta'ala ala subhanahu wa ta'ala bó ṣe tó bá ń sọ pé ọlọ́run ọba sọ́wọ́n àdára gọ́ọ̀dì o ó ń bínú kan lọ́wọ́ lónìí ìbínú tó ń bì ó ní ìrìn kọ́ ọlọ́run ọba òbínú kò bírù inú yìí kò dẹ̀ tún ní bírù rú ìlẹ́yìn tó kọ́ sọ pé bínú sọ pé sífà ẹni bínú sífà ni ẹsìn sífà ti wà pẹ̀lú ìpìlẹ̀ fún ẹtí wọn ṣe fẹ́ sọ pé ó tún ní kò tún ní bírú ẹ̀ mọ́ ẹni pé sífọ ọmọ wà pẹ̀lú ẹ̀ abadíyà rahimallahu lẹmọ àná àwọn fún àwa ni ah, ntòsí iṣẹ́ ẹ̀rẹ́mù sọ yìí ó ní gbogbo àmì yá àti àdéhùn ọlọ́wọ́ àdéhùn àdéhùn tọ̀wé ó ní gbogbo àmì ọlọ́wọ́ bá ń sọ ẹ̀bùn sí àdébùwà sọ́lá àrùn àrùn sọ́lá ntọ́nà ọlọ́mọ yìí nafsi nafsi ìlédọ́lọ́lọ́ wọ́n bá Musa ó bẹ́ẹ̀ wọ́n bá Isa ó bẹ́ẹ̀ wọ́n bá Ibrahim tọ́tọ́ wá ní pé ẹ wá sẹ̀sìn ṣáàdùn wọn sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn afá wa ni ọ̀dàrú anlọ́nà o wọ́n ní sẹ́ rí àwọn ìròyìn tẹ́ ń bẹ fún Allah subhanahu wa ta'ala tó jẹ́ wípé ṣíṣe rẹ̀ ṣíṣe tí a sọ pé ọlọ́run ọba ṣe ìgbà míì ṣíṣe rẹ̀ yóò máa níṣe pẹ̀lú ìníkàápá ṣíṣe rẹ̀ ìgbà míì ṣíṣe rẹ̀ yóò mọ̀ ní ṣe pẹ̀lú ṣíṣe rẹ̀ ní ṣíṣẹlẹ̀ ó bá yín máa kó yorùbá tó fi gbogbo àtàjọ kò ń bí dáadé dákẹ́ àmì ìlànà sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ èmi nìkan àfẹ́ tí wọ́n rojọ́ lókun tẹ̀ ṣúwìṣì ni o ẹ̀dí wákà ń di wa lọ́dí wákà ń sọ̀rọ̀ mí bẹ̀mí nìkan mo sọ̀rọ̀ lọ́wọ́ àrè gbogbo ẹni tẹ́ jókòó sọ̀rọ̀sọ̀rọ̀ ní abẹ́rẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà Sheikh Abdulrahman ṣùgbọ́n ní hàlù tẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ a sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni. Ah, ìròyìn náà sì ni. ìròyìn la fi ròyìn pé lọ́pọ̀já sọ̀rọ̀sọ̀rọ̀ ni o. ìdá ìmùdó táwọn ẹ̀ sọ̀rọ̀ ẹni ẹ̀ ṣẹlẹ̀ ẹ̀mú fi ẹ̀ẹ́dẹ̀ ìwò tó ṣe jókòó tó bá tẹnu bọ̀rọ̀ ní ìsìn ẹ̀yìn ẹ̀rẹ́ níṣẹ́ àdórí kò rọ̀ ẹ̀. a sì ń fún ẹnìyẹn níròyìn ti sọ̀rọ̀. naam ó yàtọ̀ sí al-akhras awi sọ̀gìr ẹni tí ò lè sọ̀rọ̀ tàbọ̀ mẹ́kẹ́ tí èèmọ̀ sọ̀rọ̀ ní tẹ́ẹ̀mù tó mẹ́kẹ́ ò tí èèmọ̀ sọ̀rọ̀ yẹn la hawla wala quwwata illa billah rahimahullah la ma'ana tó bá padà rà tó bá mú láàyè ọmọ ìmọ̀ tí ń ṣe kíni o ó ti ń sọ̀rọ̀ ai ba'da al-imtina lẹ́yìn ìgbà tí ò lè kọ́kọ́ ṣe kíni o tí ò lè sọ̀rọ̀ ìmìkánu wá dé fún ìgbà tí ò lè sọ̀rọ̀ yẹn nọ́ọ̀sù ń fún àbí àdìkú àbùkù àìlè sọ̀rọ̀ ń bẹ fọ́ọ̀mù eke ní táìmù tí o ti mọ̀ sọ̀rọ̀ yẹn nǹkan ṣe é kàn sunkún kí ló mọ̀ ẹ̀fọ́ kàrà ẹ̀sẹ̀ gbà ẹ̀ kò lè sọ̀rọ̀ kankan nẹ́kṣù nìkan yẹn táìmù yẹn nẹ́kṣù ni ìgbà tó wá di pé ó ń sọ̀rọ̀ à ah, aláàbìlẹ̀ ọlọ́run ṣe o ó ti ń sọ̀rọ̀ ní ìṣe o sífà kàlámù fọmọnìyàn kìí ṣe àzàlíyà torí pé ádámù wà nọ́ọ̀sì kí ni o ó ti kọ́kọ́ gbáwájú ẹ̀ naam naam ẹ̀dá kò sóye jẹ́mọ́ so fọlọ́ subhanahu wa ta'ala ọba tí ń sọ̀rọ̀ náà ni kákọ́ bí kàlámù tí mo fi ṣẹlẹ̀ àbúyẹ kí ká fi wọlé ọba tí ń sọ̀rọ̀ subhanahu wa ta'ala wa kulla yawmin huwa fi sha'n wọ́n àbẹ̀rẹ̀ pé ẹ yọ sọ àmì ìdàbẹ̀rẹ̀ pé ṣẹlẹ̀ ẹ̀rọ kùrán ẹ̀ nínú kàkínà ọ̀sán jẹ́ra kàlámù Allah ni pàtó kùrán ti wá pé báyìí ọ̀rá ti pé náà ṣé ọlọ́run tó sọ̀rọ̀ ni àwọn bí àdó ẹni sẹ́láyé kò sáà bí ọlọ́run mẹ́ tàbí tí wọ́n bá sọ̀rọ̀ ẹni pé kọ̀síyàn فنقول الله سبحانه وتعالى ما زال من صفته أنه سبحانه وتعالى يتكلم òkú oníròyìn rẹ̀ pé ọba tí ń sọ̀rọ̀ lọ́lọ́run ọba. wákàmẹ̀ kánẹ́ bisifati azaliya kadhalika la yazalu alaiha abadiya. torí pé bá lè gbọ́ yé pé ìwọ tó ń sọ̀rọ̀ a sọ pé òun sọ olùsọ̀rọ̀ torí pé bó ṣe jókòó tó tó sọ̀rọ̀ pé ah ẹ gbọ́n mi tẹ́lẹ̀ kí n fún ẹ gbọ́n mọ̀tẹ́ gbà mí ẹ gbọ́n mi tẹ́lẹ̀ kí n fún ọmọ kan wò ó pé nǹkan ṣáà ìjogbo omi ó ń púrúfù kúdúrà nìyẹn tó dé àárín sí o sọba Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ pé kò sí nẹ́kṣù tó ṣáájú fún un ìdán tí ẹ̀dá mi bá sọ pé inna rabbi ghadiba al-yawma ghadiban lam yaghdab qablahu mithlahu wa la ọlọ́pàá sọmọ ìtara ń bínú kan lẹ́nu tẹ́ pé kò tí ì bínú o sì tún ní bírú ẹ̀ mọ́ ó túmọ̀ sí pé láwọn táìmù kò bírú ẹ̀ àti ìgbàjọ́ bírú wà wà wa náà ṣe jẹ́ pé akápá aká ńgbà àìsàn akras lè hikmeti ń bá àlè gan akẹ́kọ̀ọ́ tó dákẹ́ nígbà tó ló kàn sọ̀rọ̀ lè hikmeti ń bá àlè gan tó gbọ́dọ̀ ṣe kíni o ó fẹ́ kẹ́kọ̀ọ́ tó Allah subhanahu wa ta'ala nínú hikma rẹ̀ tó pọ̀ àyèmáyé nǹkan tó yẹ pé ó kápá àti ṣe lásìkò kan tó sọ pé ó dá sùúrù àìkí tó ṣe ẹja bèèrè bí mẹ́sàrà kan ọlọ́kan wa fi ọ̀dà ọlọ́kàpá káyọ̀ parẹ́ ní ìsìn ní ìsìn báyìí àbí ọ̀kàpá rẹ̀ káàkiri ọmọ ti dé báyìí náà ṣùgbọ́n tí yóò ti rẹ̀ torí kí ni hekima ti ń bá àlejò ó ti ẹni sè é pé ọlọ́kàpá ní ìdí kan ọgbẹ́ kan tó fi pamọ́ síbi nǹkan yẹn ṣùgbọ́n kẹ́sẹ̀ pé ẹ ẹ èmi tẹ̀lé kọ́kàpá náà ni ó sùn náà ni ó sùn náà ó sọ wájà ilẹ̀ gidi ṣubú ó ń sùn tọ́yẹ̀ ó ń wò pé bẹ́ẹ̀ àgbàṣà tí wàá fi di kiri kan yẹ yóò ti lè agbára rẹ̀ ó ti dé ara o ara o subhanahu wa ta'ala amma yushrikun. كما كان بصفته أزليا كذلك لا يزال عليها أبديا نعم ليس بعد خلق الخلق استفاد so idan àmọ́ sọ pé Ọlọ́run bá bil qudra tó bá jẹ́ pé nírú àwọn àhwálù mutakalliman bil fi'l tó bá yẹ kó tó ń ṣe kí ni o sì bá ń ṣe lọ tó bá yẹ kí alọ́ọ̀sì tí ádámù sọ ni pé bil fi'l lẹ́nìí à òtí irú fíìlù yóò ti ṣe kí ni o làmìyàkọ̀ àbáàdì ó rà ní sìn ṣùgbọ́n bil qudra àzàlíyà ni wà àbàdìyà gbogbo tó bá ti àjọba láti mọ̀ yànjú ẹ̀dùn gbogbo tó bá ti jọba láti mọ̀ yànjú ẹ̀dùn pé tọ́yẹ

ó fún wọn ní rọ́bì wípé nínú àkídà mú ti wọn ni wípé kọ́ọ̀lù inna Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ kọ̀ dídọ́ alàlùfẹ́rìl ẹ̀gbẹ́gbọ́ àwọn sọ wípé ọlọ́run ọba ó padà di ẹni tó kápá àti ṣe nǹkan ni àti ọ̀pọ̀lọpọ̀ kàlám àti ká sọ̀rọ̀ náà báyàdà alam yẹkùn qadiran àní. wọ́n ní pé nínú àkídà mọ̀tẹ́sílà ni pé àwọn táìpù kan náà ń bẹ tọ́lọ̀ wọn ò lè sọ̀rọ̀ ẹ ìjọ ńlá ni kọ́ńdà tá a ra fi sàáyé sókè yẹn o ó dẹ́ àwọn ọmọ ó dá nísìn ti ń bẹ kọ́pìlà gbogbo nǹkan abẹ́ ẹ̀kọ́ ni a sì ní ọ̀rọ̀ tí ń sọ ẹ̀ àwọn àdàbí ọ̀rọ̀ bá sọ̀rọ̀ pọ̀ kátó fẹ́ láti gbójú rẹ̀ a sì mọ̀ pé ọlọ́run bá abẹ́ ẹ̀kọ́ ni ó ti so táìmù tí òrẹ́ tí ó ṣe kí ni o tí yóò bá sọ̀rọ̀ yẹn lọ́dọ̀ tí wọn ó ní ìdán ọlọ́run bá subhanahu wa ta'ala kò sọ̀rọ̀ ńgbà náà. pé àbí òsán lè sọ pé ṣé wọ́n dá sọ̀rọ̀ ni. yàtọ̀ nínú làákàyè náà ni akéde àwọn tẹ́sílà ni àbí àsọpọ̀ náà bá ti wà kí gbòǹkà tó máa bẹ. so nígbà tó ti jà kúrò nìkan ló dá wà ẹ̀ ti sọ pé ń sọ̀rọ̀ so gbogbo tó padà yá tó dágbá tó dáwó tí gbogbo ẹ̀ ń kó náà ni wọ́n bá wọn sọ̀rọ̀ akéde àwọn tẹ́sílà ni ẹ̀kẹ́ sórí wa jẹ̀mọ́ akídà tó lè máa lè gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala kama kana bi sifatihi kadhalika akídà wa ni fantabi o wọ́n ti gbọ́dọ̀ tí ń sọ ọ̀rọ̀ bá gbọ̀gẹ́ ilé ìyàmọ̀ tẹ́sílì ni tàbí ó ti mú ìrọ́dọ̀ jàmí tàbí bá àwọn ṣíà tó ti yé ẹ̀rí pé nǹkan tó sọ yìí náà fi ìnáksọ àìbùdó láàrin ìtàn abúkú ní àlébùsí ìbẹ̀ ní ìbẹ̀ níbẹ̀ tọ́yẹ̀. نعم ليس بعد خلق الخلق استفاد اسم الخالق نعم ولا بإحداث البرية استفاد اسم الباري أفاني أفاني ليس ليس بعد خلق الخلق استفاد اسم الخالق ولا بإحداث البرية استفاد اسم الباري أفاني إنه تفهم ما تتبع الله àti wípé nítorí sọ lókè wípé lẹ́mìyàn zed bìkan bìkan ní him ṣe yàn kẹsẹ̀ pé bíbẹ àwọn èèyàn àbí nǹkan kan tó dá ó ń fún ọlọ́run ọba ní àlékún kan là ọwọ́ ní kẹ́ lè mà mọ̀ dájú ẹ̀ ó ní pé lẹ́yìn sábà dà kọ́lù kìlù kọ́lù ìsàfàdà ti fọ̀lù kọ́lù ó ní kèé sẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí kèé sẹ́ni tó jẹ́ pé lẹ́yìn ìgbà tó dẹ́dà tán ló tó wá di pé ó lẹ́tọ̀ sóko àlùkọ́líkù wàlábì ìdáfẹ̀lbàríyá ìsàfàdà ti fọ̀lù báàrí ó ní bẹ́ẹ̀ náà dẹ̀ ni kìí ṣe lẹ́yìn ìgbà tí mo sàlàyé fún wa pé alkhaliku walbari alkhaliku wọ́n yàtọ̀ sí albari kama bayan min qabil wípé albari òun náà ni wípé kó mú nǹkan yìí wá sí mọ̀ wùjúdù ṣe bíbẹ nǹkan ẹ̀jẹ̀ káwọn táwọn mímọ̀ sọ bó jẹ́ pé níbòmí fi suratul Baqara fatubu ila bari'ikum àbí fi suratul Baqara ó wà lọ́wọ́ lọ́kọ́líkùl báárí amza ló parí àbí náà wà lọ́wọ́ lọ́kọ́líkù albáárí ù níbi títí fàtúbù ilá báárí ikùn bí hamza náà bí ọyẹ lam yakun alladhina kafaru ulaika sharrul um sharrul bariyya bi abi bariyya bi ya abi tayyib ikhtilafu inda inda alqurra ọdún àwọn qurra àwọn kaka ni um sharrul bariyya al-mushaf ulaika um sharrul bariyya bi hamza ulaika umsharu libariya riya ìtumọ̀ rẹ̀ yàtọ̀ tó ti yé dàbà so ìgbà tó sọ yí pé láìsá wà lábì ìdáàtì libariya falibariya bí máa ní almakhluk àwọn ìmọ̀ ojú ó ti yé mi fèé bariya bi ya to sake laisa bi idatil bariya istafada ismal kìí ṣe lẹ́yìn ìgbà tó mú bíbẹ àwọn ẹ̀dá ìbẹ tán gba ọkọ̀ àlùbárí fàtẹ́bìhù ẹ wo lùdíkọ̀ tí àtọwọ́ lọ́wọ́ yìí ẹni pé bàtà fẹ́ kọ́ ó lé àlùbárí bìyà ẹ̀sọ̀ bìhàn fàtẹ́bìhù fàtẹ́dá tó ní pé o tó ní pé ìsìnmọ́ ló ṣe o ló lò sọ bọ̀tọ́rẹ́ ó sọ pé bàárí à bí hamza tó yóò sí yóò mọ̀tẹ̀ tí bá rú bàárí ù. wàlọ́wù lọ́kọ́ọ́líkùn bàárí ù. fàtúbù ìlà bàárí ìkùn bí hamza. àmà ulaika hum sharrul bariyya. wàdí tọ́yìn. àfọ̀ wọn ni ismul bari yìí ni ó mọ̀nà tó pọ̀ lọ ibi tẹ́ ìdásíkò. ó nínú nǹkan tó kọ̀ tó túmọ̀ sí ẹ̀mẹ́kálò gẹ̀gẹ̀ ni wípé alimu òjìdú lìmọ̀ kẹ́nẹ̀ fi màálùmí yìí min asnaf al-khalaiq tàbí ó ní nǹkan tán pè ní báárí òun náà ẹni tí ń mú ẹni tí ń jẹ́ kí nǹkan yẹn ó máa exist ó máa mú wá síbi ibẹ̀ báyìí in tó ti wà nínú ọmọ rẹ̀ nínú àwọn ìran onílànà nǹkan tó ń fẹ́ dá mo fẹ́ dágbá pàdáwò pàdágbá pàdáwò ọ́líkù nìyàwó naam bàtọ́ ti sẹ́yìn dáàtò rẹ̀ tó ti lè mú wá sí musa ó di kíni láàrin wàá dá wà lẹ́nu ìṣirò ilé yìí fìkọ́ lè tààlà sùf ọlọ́ba ní ma asaba min musibatin fil ard wala fi anfusikum illa fi kitabin min qabli an nabra'aha lamma kana fil kitab kọ́lùkù ti ṣẹlẹ̀ sí àmọ́ lẹ́yìn wùjúdù rẹ̀ ìjáde rẹ̀ ti sọ́ di kíni o ó sọ́ فقال من قبل أن نبرأها so yé jẹ báà so lẹ́yìn ìgbà tí ó tó di kó tó di pé àwọn ọlọ́run ọba á wà á tẹ̀mọ́ mú kí ìkẹyẹ wa máa ṣẹlẹ̀ kó lè bá yé dáadáa ó ti wà nínú ìmọ̀ Allah subhanahu wípé gbogbo àwọn ọba president ní dáàbò lẹ́nu fáwọn mi ẹni tí ò tí ì dèbí gẹ tó sì dẹ́gbẹ́ yóò tún dé tó parí dáàbò ọlọ́run ti mà á ó ti wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run ọba kọ́lùkù kan bọ̀ nígbà tó ti wá ń ṣẹlẹ̀ nígbà tẹ́ni bá wá dé ẹ̀tọ́ ta ti wà ń bì náà ó ti di kí ni o ó ti di kí ni o ẹ̀ wọ́n ti ṣe ìbúrọ̀ wẹ̀ ní kọ́bìlì ànàbúrọ̀ àhà sóyè wa àfọwọ́n wàlá ṣẹ́ka ànà ìfúnbẹ́tà lè dá wọlé ẹ̀tì rọ́fù bí ilẹ̀ ìbárí azọ̀wọ̀dẹ́là lẹ́yìn sọ̀yẹ̀ kúnra ànà wà ábdàná ẹ̀dá kúrò so ọ tún mọ̀ mí wá نعم نعم ثم خلق kọ́lá kọ́mílá ìsìlámù ní mọ̀tẹ́lifà ó ní túmọ̀ ẹ̀dá àtúndì yìí pé Allah subhanahu wa ta'ala qalibul a'yan yẹni pé kó ṣe jẹ́ bá lábẹ́ kó jẹ́ àlùbárí ùyì náà òun ló máa ń yí nǹkan tá a ti mọ̀ yóò sì yí padà nínú fiqh ọmọ ìkíní kan ní al-ihtilal àlàyé al tí ń bẹ́lò ní tọ́jà ẹ̀kọ́ níbi àyà ni pé kéèyàn ò change bí nǹkan ṣe rí lápòjú oníṣẹ́ jẹ̀má tọ́mọ bá tọ̀ sí bẹ́ẹ̀ jìn àbẹ̀chíà ìtọ̀ yẹn adẹ̀ rí arí mbẹ̀ pé ìtọ̀ mi tọ́mọ tó àsìkò kẹ́mi ìjọba méjì àbíjọba mẹ́ta kọ́nà láì sàkínú ṣẹlẹ̀ sí i náà yóò gbẹ yóò lápá tó bá tún pẹ́ díẹ̀ síwájú bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì oṣù kan ànírímọ́ àtúnígbòrò ẹ̀mọ̀ tí wà fí mi sí tó bá padà yá kí ní ẹ̀mà change ojú àyà ni ẹ̀ ní kódà tábìlì bá wà kò ní mẹ̀pọ̀ mọ́tò sí rí ojú nǹkan ẹ̀ kí ni ó ti change kó omi tó ti wà nbẹ́ ló làásán yẹn. Allah subhanahu wa ta'ala nínú pé ó jẹ́ àlùbárí ni wípé níta ti mọ̀ pé ó rìn lé yóò change ẹ̀ sí nǹkan mi bí àtọ̀ almaniju ló di gbogbo ẹ̀yẹn tó yé nìsín so almaniju ló tó di ẹ̀yẹn yìí nìsín pé ah, níta àmọ́ sí ẹ̀yẹn àwọn ọlọ́run ti dá ìbọ̀dì yìí ẹ̀ kàlà wọ́n láwọn ọ̀dọ̀ kọ́ àlékún kèé wá ń ṣègbà tó tó wá dá ogun náà ń sọ ìta àṣàlàyé tó tó wá rí sàfádà sinmi báàrí fọwọ́ báàrí azalẹ́nu abẹ́dẹ́ torí ẹ̀yìn yóò máa dáhùn kọ́ṣẹ̀ rẹ wípé egbò ẹ̀dùn náà sáà ayé bá ti parẹ́ ńkọ́ sọmọ àlùjẹ́rẹ́ ti wà ìjẹ́rẹ́ kọ́lọ́ ń já wà nù wọn táwọn ọmọ náà ti wọ náà kọ́lọ́ kó sọ wá ń bírú wọn sọmọ wọn sì máa jẹ́ bá rí sótú fẹ́ dáyẹ̀ míì ni kíkí láwọn aṣọ kí كما كان بصفته أزالية كما كان جماعة كذلك لا يزال عليه كما كان بصفاته أزلية كذلك لا يزال عليه أبديا أحسن آه سوى مصيبته nígbà tí ò dáhìn tó jẹ́ pé ó ti ayé ti parí ọmọ ìdílé ìdílé ìdílé ìdílé ti wọn náà gbogbo àti bọ́lá kọ́mọ́ ìdílé gbogbo ti kú subhanahu wa ta'ala tó ń sì sẹ́kù yẹn wọ́n wà kọ́ọ̀sì wọn àdàlù. sọ́dọ̀ ni فهو قادر على ذلك قلت كما قلت kó المعنى náà gbà نعم واضح نعم طيب سوى عفاني ليس بعد بعد خلق الخلق استفاد من الخالق ولا بإحداث البرية استفاد من الخالق نعم له معنى ربوبية ولا مربوب له معنى ربوبية ولا مربوب عفاني الله سبحانه وتعالى ó ní ìròyìn ìjẹ́ olúwa nígbà tí ò sí ìlẹ́ni tó ń rè lámọ̀rún bò má sì bẹ̀ẹ́ tú ntẹ́bi kẹsẹ̀ pé ọ̀pẹ kẹsẹ̀ pé wọ́n ń rè òun lára wà lámọ̀rún bò ayé lámọ̀rún bò mawjud ìgbà tí ò sí ìsìn nǹkan tẹ́yìn ọmọ rè ọlọ́run bá ti ń jẹ́ rọ́bù tó ní ìsìn kò tí ì kàtí ọmọ rè àárí èèyàn nísìnyí yẹn lájẹ tó fẹ́ tọ́jú ohun tọ́jú ọ̀gá wọn ní ohun ṣe pọ́tì ṣé wọ́n lè máa pè ní pọ́tì mà nígbà tí ò tí ì da pẹ́pẹ́ nílẹ̀ tó di é so kò sì sàgíríkì kò sì kẹ́ ìyẹn parí tẹ́lẹ̀ ní òpin à kí ni òmò fẹ́ jọra wọn ó sì jẹ́ kí iye sọ̀gbọ́n lọ́dọ̀ ìjọba lára wílẹ̀ ó ní lọ́wọ́ ẹ́ so irú èyí èyí ní ọ̀tọ̀ lọ́rọ̀ tiẹ̀ tó jẹ́ nìsìn sọba Allah subhanahu wa ta'ala ó lé ọlọ́ọ̀bá yìí láwùjọ máa rọ̀bù bí yá wọ́n àmà rọ̀bù náà. wà máa ní lọ́kọ́lìkì wọlé mọ̀kúlù. bẹ́ẹ̀ ni nǹkan ta sàyí sọ́jú náà nìyẹn Allah subhanahu wa ta'ala ó ti ń jẹ́ kọ́lìk ó ti dàn kankan nígbà rẹ̀ torí pé káyọ̀ lọ́wọ́ àwọn àlàyé kò ń kọ́bìlà òṣè ó ti wà ń tiẹ̀ kò sí ẹ̀ka tó wà sáájú ẹ̀ nígbà òun yá tó pásítọ̀ tó gbọ́n fẹ́ dà kọ́ lọ́bẹ̀ sí dágbà dáwò dágbà so ó ti ń jẹ́ kọ́lìkù náà wàlá mọ̀kúlù kò sí nǹkan tó ti di dàgbà náà. وكما أنه محيي الموت بعدما أحيا استحق هذا الإثم قبل إحيائه أفعل كما أنه محيي الموت بعدما أحيا gẹ́lẹ́ bó jẹ́ pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yìí ọba tá a máa pè ní ẹni tó jókòó dìde ni nígbà tó bá jí wọn tán gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló ti lẹ́tọ̀ọ́ sókọ̀ yẹn kọ́bílà ìhìyà ìhìn ṣáájú kó tó jí wọn gbogbo tá a bí ó ṣáájú yẹn ó sàlàyé àwọn eléyẹn torí bómi tí wọn sùn fẹ́. kàdáàlì ka sàhà kọsìmọ̀lì kọ́ọ̀lì kọ́bìlà ìṣá ìṣe. bẹ́ẹ̀ náà ni a mọ̀sán ọba ó lẹ́tọ̀ ó kọ̀ kọ́ọ̀lì kù kó tó di kó ṣe ìṣá àlùkọ́ọ̀lì kó tó di kó bẹ̀rẹ̀ sí ní dáhùn yẹn kọ́ọ̀lì kù náà nítorí pàṣẹ pé kútùrọ̀ ń bẹ fún ní àsìkò yẹn. ذلك بأنه على كل شيء قدير ذلك بأنه على كل شيء قدير الله أكبر kí báyìí fún mi làwọn ṣàkàn gbogbo tá a sọ pátá yìí àfààní kò sí ní tó jẹ́ orí bẹ́ẹ̀ torí pé ó jẹ́ pé ọlọ́run ọba yìí ala kulli shay'in qadir gbogbo nǹkan pátá lórí kàpáyé lórí. ọ̀hún náà kakọ́ olóyin dal mu'tazila fahum yaqulun ala ma yasha'u qadir ala ma yasha'u qadir àmọ̀tẹ́sílà ń tẹ́bi àmọ̀tẹ́sílà mọ́ ọ̀rọ̀ yẹn dáa kalimatu haqq ṣùgbọ́n kí ni o àràdà bí àwọn yòóyè tó bí ìlbàtì nǹkan àwọn tó sì sọ́ọ̀rì àbúrú náà fi establish wọ́n wá sọ pé ọlọ́run bá àlàmà yàṣà òkòrè magbá o àfáà ní dálíkà bí anáwó àlá wúlì ṣe é ń kọ̀rí pé ọlọ́run bá gbogbo nǹkan pátá lóbìtà pa lọ́wọ́ àkàlà àbọ̀ ẹ̀kọ́ àkànnì àwọn ọ̀sọ̀ pé àlàmà yàṣà òkòrè ọlọ́run bá ìǹtọ́ bá fẹ́ ọkà pàkó ṣe kí yàtọ̀ yàtọ̀ ni wípé àwọn Mu'tazila ni wọ́n ń sọ alámọ̀yàṣá òkọ̀rí torí pé wọ́n bẹ́ẹ̀ sábìsì pé àwọn kankan ń bẹ tó sẹ̀yìn ayé tí ò sí ní màṣẹ́ àlọ́hùn ntabi ibi àwọn kankan ń bẹ tó ń ṣẹlẹ̀ tí ò sí kiri o tí ò sí ní màṣẹ́ àlọ́hùn ọba sọ kò sí nínú fífẹ́ ọlọ́hùn onídìrí tó ṣe zẹ̀ní ìṣẹ́ sọ pé wà ní fífẹ́ ọlọ́hùn ọba so tó bá sọ pé àlákùn lè ṣe nǹkan ní tó sọ pé ọlọ́hùn ọba tó tún ní kó ń sìn ọlọ́hùn ọba ṣe sí rẹ̀ náà àwọn mọ̀tẹ́sílà náà sọ yóò ní bá níta àwọn mọ̀ sọ pé àlámẹ́ yà ṣáàhù kọ̀dì ṣùgbọ́n àwọn àfààní rárá ńlá fi pé àti sàlàyé fún àtiwájú náà dákùn tó kọjá pé màṣíyà ọlọ́run ọba alùsọ̀rọ̀ sọ pé màṣíyà kan lè jẹ́ màṣíyà tó kí ni o ṣẹ̀dẹ̀ ìyà ọwọ́ táwọn lákìnyẹn táwọn mi sọ pé alámọ̀yà ṣá ò kọ̀bí so mọ́ máa wọn sọ bẹ́ẹ̀ so mọ́ rò pé àwọn ah, ti láàbùtò kan tẹ̀sí tó pẹ́lú mi mẹ́rin mi wà kan tuntun yà ẹ alákùnrin ṣe nǹkan dìrì ti kọ́mọ̀n jù ẹ jẹ́ káwọn ọmọ sọ alámọ̀yà ṣá ò kọ̀bí rì ah ọ̀yà ṣá náà kó lọ́dọ̀ <laughs> kó sínú àkídà gbóǹtì ẹnu tó jẹ́ pé àkídà gbẹ̀gẹ́ èèyàn kan àwọn èèyàn sọ̀rọ̀ tẹ̀mílẹ̀ kan sọ náà kí ni máa على كل شيء قدير torí pé sábà wọlé alukur'an alkarim tẹ́lẹ̀ bá ń bẹ̀rẹ̀ ọ̀dọ̀ aláma yàṣà ọ̀kọ̀dé gbogbo bá túmọ̀ sọ̀rọ̀ sọ́bà على كل شيء حتى في بعض في الأذكار الواردة عن رسول الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك أها وله الحمد أها أها وهو على كل شيء قدير. So dhalika bi annahu ala kulli shay'in qadir. Wa kullu shay'in ilayhi faqir. Àti pé gbogbo nǹkan pátá ló bùkátà sí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló jẹ́ aláìní sọ́dọ̀ Ọlọ́run Ọba. Wa kullu amrin alayhi yasir. Allahu akbar, Allahumma yassir umurana. Wa kullu amrin alayhi yasir. Ìjọ fi sáfì sọ́kè mòmí ìtumìlá mẹ́kọ́ bá láì síbi lámẹ̀ṣọ́kà tó ní pé gbogbo àlámọ̀rí lọ́dọ̀ tiẹ̀ ló rọrùn gbogbo àlámọ̀rí kò sí ní tó lé báyìí láti ṣe fún Allah subhanahu wa ta'ala tó bá ti fẹ́ ṣe yóò ṣe náà tó ti yé nìsí tó bá ti fẹ́ pé gbogbo nǹkan pátá kò sí nǹkan tọ́lọ tó ní bá pátá ẹ̀pà sọ ní mẹ́rẹ̀ pé láyé ojú ìṣòwò ṣe so kò sí nǹkan tó kọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala tó kàlàgàrà láyà tábìlà ṣe ọlọ́run báyìí kò sí bùkátà sí ẹnì kankan kò sí bùkátà sí nǹkan kan ليس كمثله شيء وهو السميع البصير أبا أني تقول ذلك أصدق ليس كمثله شيء وهو السميع البصير أبا تعالى صار عليه تعالى قال لي أكيد أقول دو بلوه أبا تلك قصين كتالي في ولا أباني سميع أبا تنبرني البصير أبا تقولين نعم خلق الخلق بعلمه خلق الخلق بعلمه سبحانه وتعالى أبا أن الله سبحانه وتعالى أدى ويدا بلوما يعني يقول أطفال الذي ردوا ipe kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ gbogbo tá ṣe nínú ayé àtàwọn àti tá ṣe wa ẹ̀dá ọlọ́run ni wa abẹ́ẹ̀kọ́ ni pé àfọwọ́sọ̀rọ̀ ìbáàdì náà inú àwọn nǹkan náà bá dá náà ni abẹ́ẹ̀kọ́ ni so Allah subhanahu wa ta'ala kò sí nǹkan kan tó wá dá khalaqal khalqa bi ilmihi kó sájọ́ kúrò nínú ìmọ̀ ọlọ́run ọba so ìyẹn náà ẹni tó ṣe ìsìn lẹ́nu ó ní à ah, tẹ́wọ́n sọ pé kò sí nínú ìmọ̀ ọlọ́run kò sí ìsìn àbí wọn wà nùmọ̀ náà gbọ́dọ̀ wà ní èròǹgbà rẹ̀ ṣùgbọ́n ìyára nàkà oníyà rẹ̀ ni ó sì ti tó tún wà nùmọ̀ náà fi ìyà jẹ ọ́ ìyá àfìnà tó ṣe. níbi ká sọ wípé kò sí nùmọ̀ fi iná sọ wà láì adépè sọ ni pé àwọn kankan sọ nínú ayé tó o tí o so a sọ pé ọkọlọkọlọkọ bí ó gbogbo ẹ̀dá pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ìmọ̀ Allah subhanahu wa ta'ala ó wà lórí nǹkan kọ̀ọ̀kan kò sí nǹkan kan báyìí tí ó ṣẹlẹ̀ nínú ayé tá lọ́sọ̀rọ̀ láwọn onímọ̀ ẹ̀yà mẹ́rin ojú fà sọ́là rẹ̀ ká tó tẹ̀lé tó tẹ̀lé. wàkọ́ dàrọ̀ lẹ́hùn àkùdárọ̀. وضرب لهم وضرب لهم آجالا وقدر لهم أقدارا nígbà tó lọ́wọ́ bá dá ẹ̀rí gbogbo ẹ̀dá tó báyìí pẹ̀lú mọ́ ọlọ́wọ́ bá قدر لهم أقدارا ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹ̀ ọwọ́ àwọn kádàrá kan ọkọ̀ ọ̀lẹ̀ fún wọn gbogbo tó dá pátá ó wá fi àkàdárò ó fi kọ́dàrò sí ó fi kọ́dàrò sí fún wa pé tọ́ kọ́dàrò ó máa wá nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ báyìí o nínú kọ́dàrò tó lọ́ba subhanahu wa ta'ala eré tó pé bùbù òun ọ̀rọ̀ risk wa ẹlẹ́kọ̀ọ́ ni kọ́dàrò láwùm akadara wà dọ́rọ̀ bàláwùm àjáàlá bákan náà ó gbé ọjọ́ orí kalẹ̀ fún kálukú ajá àsìkò tá láyé tọrọ bàdáwó àjà àlẹ́ tó ẹnu ó sì gbé ọjọ́ orí kalẹ̀ fún kó wà ó kọ́dọ̀rọ̀ láwọn máa ó pọ̀ gbogbo tí kálukú ó jẹ́ mí inú ọ̀rọ̀ inú ọ̀rọ̀ ọ̀pọ̀ inú ọ̀rọ̀ ọgbá ìdánwò subhanahu wa ta'ala tó ṣe yìí subhanahu wa ta'ala ẹ̀rí pọ̀ nínú al-Qur'an al-Karim ẹ̀rí pé ọlọ́ba subhanahu wa ta'ala wà alladhi qaddara walladhi qaddara fahada ìṣọ́tìlá àlà abẹ́kọ̀ walladhi qaddara fahada ó àwọn tí ó wà sí dárò lọ́jọ́ kan lọ́run ti mọ̀ àtàjọ́ òjì dé ẹni pé gbà tí mo sọ àwọn ètò dẹ́yìn ìgbà náà àtàwọn àti àjọ mọ̀ nígbà náà rí ṣùgbọ́n kọ́lọ̀kọ̀lọ̀kọ́ lè ilmi yìí ó ti mọ̀ pé bí èsì sẹ̀rẹ̀ nù ọkọ̀dọ̀ láwọ́ àkàdáàrà ó sì ti fi àkàdáàrù sí kódà táìmù tó kálukú ó dé ó ti wà nínú mọ̀ Allah subhanahu wa ta'ala àwọn afọ àwa ni àkàdáàrù tá à ń sọ yẹ àti àjálù ọjọ́ orí sẹ̀fún ní ọ̀rọ̀ tọ́rọ alọ́ni wà ní kulli ummatin ajalun gbogbo ẹnì kọ̀ọ̀kan lọ́run ti fún lásìkò tó lò láyé tí àsìkò bá dẹ̀ ti tó ọlọ́run kò ní lè ṣẹ́jú ọkọ̀ níbi eléyìí wọn kọ́ kó ọ̀rọ̀ Yorùbá dànù pé ẹni fọjọ́ lọ́jọ́ rọ pẹ̀pẹ́ nílẹ̀ Yorùbá ti pẹ́ ti ni òṣèlú sì ń jí wéré lóru àwẹ̀ ẹ̀ mọ́jú wéré ẹ̀ mọ́jú wéré lóru àwẹ̀ tó mọ̀ jí káàkiri bàbá kiri kẹ́ ẹ̀ dìde fọjọ́ lọ́jọ́ lọ ẹ̀ kù bí èlú wọn. Ah. ẹ jìdẹ mú sáré jẹ lórí ọlọ́run sáré ti tó mú nílẹ̀ yorùbá àdúgbò ah. ẹ̀wọ̀. خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقه أبدا ما كان لنفس أن تموت إلا بإذن الله كتابة مؤجلة هذا الفترة على الحريم مرة ó sí ẹ̀mí kẹjọ lè kú báyìí àbí kó jẹ́ pé ìyọ̀nà ọlọ́run bá wà ẹ̀rí pé ó tún fọ́rọ̀ ọ̀rọ̀ tá a fi bẹ̀rẹ̀ hálùkọ̀ ó tún ṣe rọ́dùn fọ́rọ̀ ọ̀rọ̀ gbogbo táwọn sún fi ń sọ káàkiri pé kò sí ọlọ́run bá ní kò sí ẹnìkan tó jẹ́ pé yóò kú ò láyé ìlànà ìdìnnà ìdìnnà ọlọ́run bá wà mẹ́gbọ́n òun ṣe òun ṣe wá lé pálákùn mọ́ọ̀tì lọ tó ń lọ́kọ̀ ẹ̀ mímọ́ lọ́wọ́ tá a sọ nígbà tá a bẹ̀rẹ̀. ilẹ̀ bìí ní là ó tún wá lójú ọlọ́run náà ṣé òtún wá gbàgbà gbàgbà mi jáde ó tún wá dé mi lójú lójú ọlọ́run náà tó fi nù sí látòrí ilẹ̀ ayé inna lillahi wa inna ilayhi raji'un fa hal antum muslimun ṣé mùsùlùmí sì nìyí náà. Allah subhanahu wa ta'ala ní kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ láàrin wọ́n jẹ́ pọ́lọ́n kitaban mu'ajjala a ti fi gbogbo ẹ̀kọ́ daraba lahum ajalan ìlú fa hadith kan bẹ min fisayin na mamu sọ̀rọ̀ lọ ta'ala min hadith abdullahi bin mas'ud abdullahi bin mas'ud ni umu habiba tẹmẹ umu habiba ìkànnì àwọn ìyàwó anabi sọlọ mọgọdà bùsáàdì ń kọ àwọn ọmọdé àrọ yìí nípa umu habiba jazakallahu khairan. wọ́n ní nínú àwọn ìyàwó àdàbí sallallahu alaihi wasallam umu habiba radiyallahu anha warḍaha. àbúsá ti lè gbèrú rọ́mùlà. ìyá yìí níjọ kan ń sàdúrà. ìtẹ̀pín àdìsí hasara fún ibad al-mashakil لكن ليس فيه إشكال إن شاء الله تعالى يعني إنسان دعاء إنسان يقول اللهم متعني بزوجي اللهم متعني دعاء اللهم متعني فوا عبد الرحمن ni Gbadua nàbí pẹ ọkọ mi lànà nàbí okun rẹ̀ ti gbáyé bọ̀ sájẹ̀ mi ní òròdù rẹ̀ ńlẹ̀ ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ bọ̀kẹ́ sọ̀rọ̀ ni. Allahumma matẹ́ni bizawudi ẹ̀kọ́ ọlọ́run ọkọ mi ànábì sànú mi mi náà ayé mo wáyé náà, ó tún sọ wọ́n bí abi sọ̀pọ̀ lọ́mùlá bínú Sufyan àbúrò ìpínlẹ̀ káàbí ọwọ́ ni wọ́n bí abi Sufyan mo lọ ah, ṣẹ́rí sọ́pà ọ̀rọ̀ àbí abi sọ̀rọ̀ àtàbù Sufyan rárá o ti sọ́kọ́ o wọ́n bí abi àti bàbá mi ìsìnmú Sufyan kò yá mi ó ní wọ́n bí abi Sufyan. wọ́n bí abi Sufyan. Matini bi zawji abi Sufyan ṣàgẹ́ẹ̀tì kẹ́tí mo dára jù sọ èrò ìgbìláàbù ẹ̀yìn ṣàpẹ́ yẹn pé àti pẹ̀láàbù Sùfìyàn rárá o ìtumọ̀ ni pé àti bàbá mi Sùfìyàn jẹ́ kí n lóun náà à ara mi kọ́ tó mi gbá fún wọn. jẹ́ kí rẹ́mi tiẹ̀ náà lò pẹ́ ọwọ́ ni bákan náà wàá bí àkí Muawiya wàá bí àkí Muawiya àtọmọ ẹ̀yà mi náà tó kọ rẹ̀ jẹ́ Muawiya. àbíjú wa gbọ́dọ̀ àtúnṣe àdúrà gbọ́ kí ni o àbí gbọ́dọ̀ àtúnṣe ẹgbẹ́ láti sọ fún àrẹ́bí ní ẹ̀ ọ̀dìsá alìtìláhà in tó ń bí ọ̀rọ̀ ma subhanahu wa ta'ala ẹ̀ ń tó dẹ́ yí pé ó ti wà màádúdà lọ́dọ̀ ọlọ́run ọba mi wọ́n ti fi òǹkà sí

àríṣọ́ àfọ́ olùwà ni la'allaka an tasta'ir billahi minan nar khairun wa afdal gbogbo ẹ̀rọ ni gbọ́dọ̀ rà mí lẹ́sẹ̀ gbájú ìgbà wọn ní ọjọ́ ọkọ mi ẹ̀ eh, gbogbo ẹ̀ ti parí ọlọ́run ti mú kàtà lò oṣù kíníkà ó bá tẹ̀lé máa sàdúrà fún ọlọ́run kọ́ láwọn lè ya náà ó gbé náà sí jìnnà sí ọkọ sọ́dọ̀ bá àlùjọ náà ìyẹn ò kọ̀ bá dáa ó sì lóore fún ọ. àdìsù yìí mọ̀ ojú rẹ̀ sọ̀hídàmà mùsùlùmí náà tààlà ọ̀rọ̀ kó sọ́dọ̀ yìí fà bí ọ̀dọ̀ bí sọ̀kọ́ tí ọkọ́ ọgbọ́ ẹgbẹ́ kan. àwọn èèyàn àbá bọ́ wíìgì ẹ̀dọ́ àwọn ní sọ fún wípé kọ́ bèrè kọ́mọ̀n náà bí náà sẹ́yìn ò sí inú àkàdárò kọ́ sọ̀rọ̀ láwọn àkàdárò akọ́ ti dẹ́gbẹ́ gan kọ́kọ́ sọ̀rọ̀ láwọn àkàdárò ó sì ti pè gbogbo nǹkan nínú ẹ̀ kọ́mọ sọ pé kọ́mọ bọ̀ kọ́mọ máa béèrè pé kẹ́mi ọkọ̀ òun gùn kẹ́mi bàbá òun gùn kẹ́mi ọmọ ìyá ọ ogun kó ń gbádùn wọn pẹ́ tó ń máa ní ọmọ béèrè yìí mọ́ ó wá náà máa béèrè kọ́mọ kóhùn ọmọ wọ̀ sẹ́gbẹ́ orí àtìsàlẹ̀ wọn fẹ́ àti pé ṣé tí wọ́n ń sọ ni àwọn onímọ̀ rahimahullah ta'ala apá kan ní àkọ́kọ́ náà Ummu Habiba radiyallahu anha àrùbáwá tí ń béèrè dùá tí ń ṣe dùá tí ń ṣe dùá yẹn ànábì sọ̀sọ́lá ìyàwó ànábì ni ànábì fẹ́ já ọkàn rẹ̀ kúrò níbi ní kùnán bàbá rẹ̀ tó ń sọ iná yóò kùnán bàbá rẹ̀ tó ń sọ iná yóò padà kùnán wọ́n sì wulẹ̀ ti parí gbàtà lò ayé nìyàn òun ṣe máa wá pọ̀ lẹ́ni tí ọmọ béèrè oore ọ̀run pé kọ́lọ́ ńlá wà níbi iná tó wọ́n ti parí ìyún náà rẹ o ṣùgbọ́n wọ́n máa béèrè yún yọ́ máa já sí ìbádà

àwọn àfáà ni ìmọ̀ àti àdàbí sallallahu alaihi wa sallam tó ní kọ́ máa béèrè pé. خلق الخلق بعلمه وقدر لهم أقدارا وضرب لهم آجالا ولم يخفى عليه شيء قبل أن يخلقهم نعم. وعلم ما هم عاملون قبل أن يخلقهم وأمرهم بطاعته ونهاهم عن معصيته وكل شيء يجري بتقديره ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن يهدي من يشاء ويعصم ويعافي فضلا ويضل من يشاء ويخذل ويبتلي عدلا أولي حديث أم حبيبة تنصي اللهم متين بزوجي وبأبي أبي سفيان وبأبي أخي معاوية bàtí afọ ibi olùjáwójú tó mẹ́sàn lórí àdìsí ó ní àdìsí yìí ó ní asọ̀là mìíràn ìṣkàn ó ní àwọn nǹkan kan jáde ń bẹ̀ ṣùgbọ́n ìdáhùn rẹ̀ ni ó ní fa nkìl ó náà lè bẹ̀rẹ̀ pé kéyìí fa rọ́dà à ń títà níbi fi dá padà kúrò ní ibi ìbéèrè ayé nípa ìbéèrè pé alámọ̀tí nìta ó gita sọ àbí àbí àbí Sufyan ó sì fún ní ẹ̀rí pé kọ́dà ò ti wà lórí ẹ̀ wà á mọ̀rọ̀ àábì sọ̀hárìn ó wà dákìlù àìdán fi bábìlì kọ́dà abẹ́ẹ̀kọ́ ni ó sì wà lára náà ó lè fàdí jàwá ó ní dámọ̀ sọ ni pé àna sọ̀hárẹ̀ ó ní ìbéèrè mọ́yẹ́gìlìb náfà án àákírọ́ ìtẹ́yìn ó fi máa béèrè àǹfààní ọ̀run wọ̀yẹ́ zihar tí ó tún máa ṣàfihàn òbùdí yíyá mílẹ̀ tí ó mọ̀ fàfin yẹn pé ẹrú ẹrú dáadáa ni aola tẹgbọ́n tábà sọ ó ní ó wà aola ó dáa ju mímọ àyẹ̀kítẹ́lì bí i mọ̀jádọ̀ dín náà fẹ̀fẹ̀ dúnìyà tó tẹ́ ká fi ń béèrè orí ayé nìkan ayé ayé ayé ayé nìkan amínú ọmọ ìyá kó lọ́rọ̀ bàdá àti ìnàfi dúnìyà ọmọ ìlàwó ìlà àkùrọ̀ sí ìlú kọ́lá amínú ọmọ ìyá kó lọ́rọ̀ bàdá àti ìnàfi dúnìyà àfẹ́rẹ́ ọ̀fẹ́lá àkọ́dọ̀ àfẹ́rẹ́ kí ẹgbẹ́ nìkan tó fi sí yàrá kí náà àdá àdàdà so nínú orí tẹ́ḿbìlì yẹn wá ní ó ní fàárọ̀ dàmí ni àtàṣà àgọ́lùbí òmùrè àfẹ́rẹ́ ó ní kẹta níbi ìfẹ́ sẹ́ni pé àbí ìfẹ́ ẹ̀ǹgẹ́jì ìyàwó ẹ̀ nípa ọ̀rọ̀ àfẹ́rọ̀ dìmọ́ pé ìyàwó ànàbí nìwọ gbájúmọ́ alimaziri onínáwó fáwọn onífà sọ̀rọ̀ tiẹ̀ قل فما فما معنى صرفه لا عن الدعاء بالزنا في العجل لأن فرغ منها إلى الدعاء بالعياذ من النار أقول فرغ منه كما فرغ من العجل قل فقال قل لما زبل صدقت في أن الله فرغ من القل فما صبر الله ما تقاري تيامونا أتمام الجنة أتتي أدوري تانسوينا عن بين هذا قال ولكن هذا الاعتراض من جنس ما قدمناه من قول من قال النبي صلى الله عليه وسلم عفوا ندع العمل أها قل لما في رأي جو مثلا بسم الله عليه وسلم nípa pé wọ́n ti parí gbogbo oríṣi àkàdàrà wa ọmọ àgbẹ̀ náà ti wọ náà ọmọ àgbẹ̀ náà ọmọ náà ọlọ́run ti mọ̀ àwọn kàbẹ́ ní à kí ni àwọn tó ń dààmú fún àfọ̀sọ́dọ̀ wò làwọn mẹ́rin ṣé kábẹ́ sì jẹ́ kábẹ́ kírun mẹ́ kábẹ́ gbá rẹ̀ mẹ́ so ibà ní sè kí ẹni mi sàrẹ́ mi ní ara o ìrìnmẹ́lì òfà kúlù mọ̀ yá sàr ní mà kò lè kọ̀nà ẹ máa ṣiṣẹ́ lọ ọlọ́run ọba yóò mọ̀ ẹ̀rọ oníkálukú fún tó bá dà fún màá mú ọ̀rọ̀ kan wá tí màá fi ọ̀rọ̀ yorùbá ni òkè ṣe lábára ń tẹnu ọ̀rẹ́ ẹ̀dá kọ́kọ́ ara àwọn sálàfù dẹ́nu. ó ní لما أخبرهم أن الله قضى بالسعادة والشقاوة فأجابه صلى الله عليه وسلم بما قدمناه قد أمر الله بأعمال البر والطاعات جعلها قربى إليه ووعد بأنها تنجي من النار ويسعى السعادة لها فالدواب النجاة من النار من جملة العبادات كما يبدلون والله ما جنونا ما جنونا أنه دي دي جوسيني فيقول yóò sábà yóò sábà tí ẹni tọ́lọ̀ ó fi ìlà àyẹ̀kú òní di ìwọ náà gan gẹ́lẹ́ bó ti jẹ́ pé ká máa kírun ká máa gbà àwẹ̀ ká máa ṣe gbàsàwò yẹn sábà bíi wíwà àlùjẹ́nà ni tó sì jẹ́ pé wọ́n ti parí ọmọ àlùjẹ́nà náà ẹ̀gẹ́ ti ń bẹ́tà àdìsọ èjì yẹn wọ́n ti parí ọmọ àlùjẹ́nà ọmọ àlùjẹ́nà ọmọ náà ọlọ́mọdé àti ọmọ náà but wọ́n ní ká máa kírun so that yóò ti sábà bíi kí ni o ìwà àlùjẹ́nà wa so wọ́n ti parí ọmọ náà ọmọ gbákiri kan máa sàdá ọlọ́mọdé kí n wọ náà ó ní kí sábà bíi lílà wa kúrò níbi ìyẹn ni pé umurul akhirah ńlá tó lè máa ṣe tọ́pọ̀tẹ̀ ẹ̀fẹ́ sí ẹni extra effort ọ̀rọ̀ akhirah ló yẹ kó jẹ́ ọ̀rọ̀ rízíkù ọ̀rọ̀ ọjọ́ orí wọ́n ti parí ẹ̀ kò yẹ ká ní wàrà nǹkan lórí ẹ̀ Allah is the Razik hmm. Allah is the Razik wọ́n láì lọ́pọ̀ abọ́rọ̀gbọ̀ yìí o ìrẹ́bá mi ń pẹ́ ọmọ àbíbá sí ìyẹn pé torí ẹ bí a fúnra àánú òsè wa kọ́lé báyìí ee fúnra àánú òsè wa báyìí fúnra wa ṣèkìlì kan báyìí má rẹ ní sọ̀rọ̀ má kàn bàlá ìbò ẹ lọ fírílì nítorí wọn tọrọ máa lọ fún olówó wà fírílì bá tiẹ̀ lọ lọ́dọ̀ àwọn ẹ àbúrò ìyàwó tó kù kó gbogbo máa bá láì bùtì ẹ lọ rísíkù ọmọ wa naturally. Ṣẹ́gbẹ́ ẹ̀jẹ̀ káfà. Látàjàlá nàfàlẹ́ sàrìsìkò bí láàjàlè. Àrìsìkò fi làwọn ìmàkìtọ̀ bọ̀ màá láàjàlè. الرزق في لوح مكتوب مع العجل ولو صبرنا لكان الرزق يطلبنا لكنما خلق الإنسان من عجل لكنما خلق الإنسان من عجل So then, tó dọ̀rọ̀ orí ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀ bí máa torí pé mò ń lo nìkọ́ọ̀bù ló jẹ́ ríṣẹ́ wàláhì rọ̀ tó o bá lo nìkọ́ọ̀bù ló lè ríṣẹ́ basic fact قدر لهم أقدارا وضرب لهم آجالا àkídá ló sọ̀rọ̀ jẹ̀máà ni ẹ ẹnu gbẹ̀dá ló ń dìbà wa ẹni ò jẹ̀ká kékeré yìí rọ́ ni ìwọ fọ́kọ rẹ́nu rẹ mọ́. Hmm. ìtò ti wà mẹ́kàdù ọdún akọ́mọ́kẹ́ bẹ̀rẹ̀ àwọn kẹsẹ́ nínú gbẹ̀dẹ́dẹ̀ lówó owó aláàlì là ń sọ ó pure aláàlì. àwọn tó ń bójú ṣe wà tó ń fẹ́ pọ́nà ọmọdé kẹ́ wọ́n ti parí gbogbo eléyìí mẹ́ta àyè láàmú kankan lórí ìyẹn gẹ́ kí láwa ẹ ẹ lẹ́tẹ́kẹ́ lómi kò lè má rì kò lè má rì lórí dísíkù kò lè má rì àlà kéif kéif lórí dísíkù ò lè má rì tí wọ́n ló pọ̀ wọ́n ló bọ̀rọ̀ rẹ̀ nánú nàrí zoko kó wọ́n yíyá o kò lè bímọ torí dísíkù ó ń sá ó so ìyá mi sọ fún ìyàwó àmú Habiba yìí pé mọ́tà àyè láàmú lórí gbogbo eléyìí mọ́ máa bẹ̀ lọ́n pé kí ni o ákírọ̀ bí ìṣẹ́ni bó ṣe ni wá sí sọ̀rọ̀ kàlùdẹ́n náà ìyẹn ká pèrè wá sí jẹ̀má. so ẹ̀rọ ìjà wa am too much engaged. ọ̀rọ̀ sànú wa ṣe àwọn náà gẹ̀rẹ́ gbàdúrà ṣe ìwé dẹ́sítà káàdà ọmọdé mọ́tò lọ sálùkọ̀ ẹ̀ ń dákò wa o kéèyàn kìnnìkan náà fẹ́ kó lọ sáyidì wa kékeré gbogbo wàhálà yóò sẹ́gbẹ́ kan. ó máa ṣẹlẹ̀ nísà. bí ó yẹ sẹ́rẹ̀ òní yọ bí àwọn tó ti kọ́lé wọ́n ah, ti àti ẹ̀ kò tí ẹ̀ yíya tó bá dùn tó bá dùn bẹ́ẹ̀ ni wọ́n yẹ káwọn yẹn ilé kan lọ. nígbà mi mọ̀ o wọ́n dùn rọrùn báyìí ní tí wọ́n ti pé ọlọ́run bá ti fi àkàdárù sí pé owó tó fi ń kọ́ ah, yẹn tó tó náà

amẹ́ta ni mọ̀kútù ẹni tẹ́ fún un rẹ̀ pẹ́ tọ́pa táìmù tó yóò kú náà tí wọn ò bá yìnbọn yẹn yóò kú dáìmù yẹn. àkídà ló sọ̀rọ̀ jẹ̀máà mi àkídà mọ̀tẹ́sílà ni wípé alimọ̀kútù ẹni tẹ́ pa ájálù méjì lónìí àkídà mọ̀tẹ́sílà mo sọ fún ọ ájálù méjì lónìí ájálù àkọ́kọ́ ni wípé táìmù tí ẹ pa àwọn táìmù fún un bọ̀ lápòjúwe àbóṣàkárà àbóṣẹ́lẹ̀ fèsì o tó kù táìmù kan nu ká ní kò lọ rèé yìnbọn àbí kò lọ rèé ṣe tó ṣe sí ni kò bá tún lò ó di ìgbà báyìí àkídà mọ̀tẹ́sílà nìyẹn àkídà mọ̀tẹ́sílà ni àdúrà táwọn àbá yín gbé sí lẹ́nu ànífọjọ́ lọ́jọ́ lọ ẹ bá ń lọ Yorùbá àkídà mọ̀tẹ́sílà ẹ ẹ̀ dẹ́mà ọjọ́ ọlọ́jọ́ ọjọ́ tó lọ yẹn kéṣe kí ni o ọjọ́ tiẹ̀ so bá wọn sá bèrè pé lọ́rọ̀ bàláwù máa já so àjálù tọ́lọ́ dọ̀rọ̀ bá ó fail àbí táìpù tọ́lọ́ bá gbé kalẹ̀ yẹ wọ́n lè go bá rẹ̀ àbí nǹkan tó túmọ̀ sí nìyẹn náà <laughs> àkídà tiwa ni pé khalaqal khalqa bi ilmi wa qadara lahum aqdara wa daraba lahum ajala eléyìí ni ibi tí a dùn sí ní èní so àdìsí kan wá mẹ tí a padà gbé láti dárúsù tó mọ insha Allah olóyè ní àdìsí tó máa dúmọ̀ lẹ́nu buwa wípé ẹni tó bá fẹ́ kọ́lọ̀ nǹkan jẹ́kẹ́ mi òun gùn láti kí òun ó sì pọ̀ fáli yẹsẹ̀ lọ́rọ́ fi mà hò kọ́ máa so ìdí papọ̀ fún láti ní ẹjọ́ àdìsí pẹ̀lú tánàbí sọ fún yàrá ọmọ Habiba tó ti yé so pé àwọn nǹkan wo sẹ́ẹ̀ mi sólóòtọ́ ni àti àwọn nǹkan insha Allah ta'ala bẹ̀rẹ̀ láti gbé nígbà tó ti ń bọ̀ so kankan ló kó fọkàn ìbalẹ̀ kó fọkàn ọlọ́run ló máa ń pààyàn ìyẹn sì kú náà ni ẹ̀rọ ẹ̀rọ àti kó ìyàwó jọ ó kú ẹ̀ bí òun kó ìyàwó jọ náà yóò kú bẹ́ẹ̀ ẹ̀rọ ṣe kékeré gbogbo tẹ́ mọ́dẹ́rù bá wa ẹ̀ náà àdísìkù ẹ̀ẹ́nà kékeré rárá òní níṣẹ́ ìwọ̀n sísà tó ṣe kékeré òní lọ́kọ rárá gbogbo ẹ̀ ti wà mọ̀kúdùr ọ̀dọ̀rọ̀ láwọn àkàdàárọ̀ ọ̀dọ̀rọ̀ bàdáwò àjàrà àdàwọ̀rà ìlú ìdàlọ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته. وعليكم